àwòrán ọgbọ̀n kálé mẹ́rin àyẹ́jì kó yẹ kí ọmọ ọlọ́run à ń ṣe ń ká bá ní àyẹ́jì àkọ́kọ́ ó yẹ ká gbàdúrà ọlọ́run ká nígbàgbọ́ ọ̀rí ìwọ hun àrè ńlọ́hìn ṣe kò hàn gbogbo pé ń bá wù ú ọlọ́run hẹ́ràn ya ó gbogbo wọn yà ya ká yẹn káàkó jésù yà nọ́dọ̀ ya. ìyẹn ń ya àlàáfíà ìyẹn ń gbé ọwọ́ lákòókò yìí àyẹ́jì bá